sísì yẹn da sórí díẹ̀ báyìí so ẹ máa wo ẹ̀gbẹ́ ọ̀tún yín mọ́tíráṣí kan bẹ́ẹ̀ ń bẹ̀ dá ẹ bọ́ngálò mọ̀sí báyìí ni wọ́n júwe ibẹ̀ fún wa mo bá lọ ọbẹ̀ alihamdulilayi mo bá wọn bẹ̀ àti àwọn èèyàn wọn tí wọ́n jọ gbé ìjáde wá síbẹ̀. Si mo bá ní ẹ̀yin ni mo wá rí o alàgbà wa ẹ̀yin ni mo wá rí. mo ka àwọn nǹkan kankan nínú àwọn ìwé èyí tó ga sí pé ẹ̀yin ni wọ́n kọ ọkọ yín síbẹ̀ pé ẹ túmọ̀ sí èdè Yorùbá mo ka àwọn nǹkan kankan ń bẹ̀ tí mo fẹ́ kẹ́ ẹ ṣe àtúnṣe rẹ̀ tẹ́ ẹ bá fẹ́ print wọ́n ní ẹ̀ ẹ̀ẹ́ wọ́n ní bíi kí nìyẹn mo sì ti list àwọn kan yẹn jọ àti ojú ewé ibi tó wà mo ní bí irú eléyìí bí irú eléyìí bí irú eléyìí bí irú eléyìí wọ́n ní sọ parí mo níwọ̀n bá tẹ̀mí rí nìyẹn ẹ̀yin náà fún ara yín ẹ jókòó tì í ẹ̀yin lẹ́tà ń bá wọn túmọ̀ ìpéde yorùbá ẹ jókòó tì èyí tó bá tún dọrú rẹ̀ kẹ́ ẹ lè ṣe àtúnṣe kẹ́ ẹ lè yọ kúrò ń bẹ̀ kó ku ọ̀wé èyí bá dáa nínú ọ̀rọ̀ sheik tajudeen mò ń sọ̀rọ̀ wọn yìí o mi ò mọ́kọ wọn mi o sheik tajudeen ni mò ń sọ̀rọ̀ wọn yìí. wọ́n bá ní àbúrò yìí mọ́ wọ́n ní ẹni tó níwèé àwọn ẹbí rẹ̀ ẹni tó níwèé gan ti kú láyé wọ́n ní ṣùgbọ́n àwọn ẹbí rẹ̀ wọ́n wà ní Pakistan wọ́n ní àmọ̀ràn táwọn ó fún mi ni pé kí n lọ gba tíkẹ́ẹ̀tì kí n lọ gba físà Pakistan tí mo bá lè bá jẹ̀mọ́ lọ yóò rọrùn púpọ̀ wọn ó tètè fi àwọn ẹbí wọn hàn mí tí n bá ti wá dé Pakistan kí n wá fi gbogbo tí mo fi ran àwọn yìí kí n fi hàn wọ́n lọ́hùn. Ah! ọ̀rọ̀ yìí bí mi nínú ó bí mi nínú díẹ̀ mo wá rí i pé ohun tí mo gbọ́ ní mọ́dcast ni mo tún wá gbọ́ lẹ́nu ẹni tó jẹ́ translator wọn translator àwọn òwe yẹn wọ́n á ní but sheik èmi èsì tẹ̀bílíìgì tí ìbá sì tíráfù jáde yóò ní bó ṣe jẹ́ irú ọ̀nà tunutunu báyẹn kí ni mo sọ pé màá wá lọ ọbẹ̀ ṣùgbọ́n ẹ̀yin one ẹ̀yin lè ń translate sí Yorùbá two ara wọn nìyí three nínú ọdún kan ẹ̀ lè má lọ Pakistan ó rọrùn fún ẹ̀yin pẹ̀lú ipò tẹ́ ẹ wà nínú jamaatu tẹ̀bílíìgì kẹ́ ẹ ṣe àtúnṣe rẹ̀ wọ́n láwọn ò ní ọ̀rọ̀ míì táwọn ó sọ jù yẹn lọ wọ́n ní kí n kọjá sí Pakistan is this an insult or or what ṣé insult láti lè yìí gbẹ́nu ẹ sọ́hùn lápèlé ni àbí á ah, òkú iṣẹ́ àmọ́rírì tó ṣe yìí á ṣàkóso lórí ẹ̀ kí ẹ̀yin mùsùlùmí kẹ́ máa mú ìtọ́ba jẹ́nu méjèèjì ọ̀rọ̀ wa sì parí bẹ́ẹ̀ o wọ́n bá tún ní àbúrò yìí mọ́ nígbà tó ń ka àwọn nǹkan wọ̀nyẹn tó ń ka àwọn nǹkan wọ̀nyẹn tó ń ka àwọn nǹkan wọ̀nyẹn ṣé ohun tí wọ́n sọ ọ́ bẹ́ẹ̀ ṣé kò pọ́síbù ni ṣé kò pọ́síbù ni mo léwo ló pọ́síbù ń bẹ́ẹ̀ kó ṣẹlẹ̀ èwo ló pọ́síbù ń bẹ́ẹ̀ kó ṣẹlẹ̀. nínú àwọn nǹkan tí mo ṣàfihàn rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn fún wọn táwọn wá ń sọ ní ìsìn pé ṣé kò pọ̀síbù ni pé ṣé kò pọ̀síbù ni màá fi hàn wá màá kà sí fìgbọ́ wa tí wọ́n ní ṣé kò pọ̀síbù ni. ok màá fi hàn wá nítorí pé mo fẹ́ fi kókó kan rinlẹ̀. sẹ́rí níjáde yẹn èmi ò mọ̀ ẹni tèmi àti ẹjọ́ lọ tí mo pè ní Mr. Abimbola Misbaudin à ń pè ní Abu Muhammad tẹ́lẹ̀tẹ́lẹ̀ ara àwọn jẹ̀máàtù tẹ̀bílígì ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ ara jamaatu tẹ̀blíìgì ní arákùnrin wa. ní nineteen ninety six nineteen ninety five ninety six nineteen ninety six precisely yes nineteen ninety six òní láǹfààní àti mọ Mr. Bímbọ́lá yìí àwọn mẹ́ta ni mo jọ mọ̀ nígbà náà lọ́hùn tí wọ́n jẹ́ jamaa tẹ̀blígì ọ̀kan nínú wọn ní ìsìn ó ti dóńjà làbí o nínú àwọn mẹ́ta yẹn ibi tí tẹ̀blígì tiẹ̀ bá já nìyẹn òun ti dóńjà làbí tí ń dáwọn èèyàn lóhùn ó ti yé. àwọn méjì nínú àwọn mẹ́ta yẹn ẹnì kejì òun sì wà ní tẹ̀bílíìgì tiẹ̀ tí a ń ṣe ní ẹsẹ̀ kùkù but this Abu Muhammad yìí òun lòun padà tù ú bá kó òun jẹ̀ má tù mo fẹ́ ká máa kọ́kọ́ lọ gbé ìtàfímọ̀ sọ yìí o láti 1996 ṣẹwárí Mr. Bímbọ́lá yìí òun jẹ́ biology teacher ní Lagelu Grammar School ó jẹ́ biology teacher ní Lagelu Grammar School ṣe àṣẹ bí 15 years ago ni eh, bíi mo ní mo bẹ̀rẹ̀ sí pé tẹ̀blík bá àkíyèsí níbi fifteen years ago ok àsìkò yẹn náà ni mo wá eh, Sheikh Tajudeen lọ sí jáde ṣé wá rí Mr. Bímbọ́lá yìí àjọlọ ni òun jẹ́ biology teacher ní Lágelú grammar school bí ìgbà pé òun ṣẹ̀ṣẹ̀ kúrò ní to tẹ̀blíìgì ni nígbà yẹn gan wọn ò tí mọ̀ ti kúrò torí bó ṣe súnmọ́ èmi lèmi ti sọ fún pé wọ́n ti ṣe àtìdànù tẹ̀blíìgì yẹn ṣe àwùjọ tíyàn máa wà tí ó sì lẹ́kọ̀ọ́ tó tí ó sì rí ojúlówó so arákùnrin wa yìí ó mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ̀blígì nínú ìlú Ìbàdàn in particular so ní ìjókòó yẹn ní ìjáde tí a ti lọ bá Sheikh Tajudeen mo rí pé wọ́n kí àwọn kọ̀ọ̀kan nínú àwọn tó jọ gbé ìjáde wa wọ́n lọ bẹ́yà bíi mẹ́wàá nínú tíìmù wọn yẹn ẹni tó jàgbàlagbà wà ń bẹ̀ ẹni tó jọmọ kékeré wà ń bẹ̀ nínú àwọn kékeré tó wà ń bẹ̀ lọ́jọ́ náà lọ́hùn tẹ́mi ò mà èyí mẹ́nibọ̀dì wọn àwọn ọmọ sheikh tajudeen wọ́n wà níjáde pẹ̀lú wọn àwọn ọmọ sheikh tajudeen àwọn ọmọ yẹn mr bimbola mọ̀ wọ́n nítorí wípé Mr. Bímbọ́lá ni Sheikh Tajudeen kó wọn wá bá pé kí wọ́n fi rẹ́gísítà wọn sí Lágbèlú grammar school ìgbà yẹn àwọn ọmọ yẹn wà ní Mahad so wọ́n máa ń wá sí Lágbèlú grammar school àwọn ọmọ yẹn lọ́gọ́ náà lọ́hùn táwọn jẹ́ stúdẹ́ǹtì ní Lágbèlú grammar school wọ́n wà ń jáde pẹ̀lú bàbá wọn Sheikh Tajudeen okay ibi tí èmi àti sheik tàgbìjì ń fọ̀rọ̀ tì sí tí ò níyanjú ọ̀rọ̀ méjì ni ọ̀rọ̀ àkọ́kọ́ ni wípé kọjá sí Pakistan lọ bá fámìlì Kandahalawi mo sì dé sí padà wípé ẹ̀yin gangan ló yẹ kẹ́ lọ Pakistan torí ẹ̀tẹ̀tẹ̀ máa lọ ẹ̀yin gangan lẹ máa ń bá wọn túwèé wọn sí Yorùbá so ẹ wà ní pòsíṣàn láti bá wọn ẹ̀dí ṣiṣẹ́ yẹn ẹ̀yin gangan wá rè mẹ́mbà lẹ́jẹ́ nínú tẹ̀bílíìgì ọ̀gá lẹ́jẹ́ nínú jẹ̀mátì tẹ̀bílíìgì. èsì kejì òun ni wípé àwọn nǹkan tí mo tọ́ka sí wọ̀nyẹn ṣé èmi lérò pé kò pọ̀ síbù kó ṣẹlẹ̀ sáwọn ẹni ire ni tí wọ́n jọ Súfí. ṣé mo gbà pé kò ni na mo wá ń sọ ní ìsìn wípé wọn èyí gbọ́ràn ẹwù gbáyé ẹwù gbáyé bíi fifteen years ago ẹwù gbáyé àwọn ọmọ wọn ọjọ́ náà lọ́hùn tí wọ́n wà níjáde nígbà tí mo ṣe episode one tí mo sọ̀rọ̀ kan ọ̀rọ̀ bàbá eléyìn òkú ok àwọn èèyàn ń pè mí lóríṣiríṣi nínú àwọn tó pè mí àwọn bọ́dà kan látẹ̀kọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe introduce ara wọn ẹnìkan nínú wọn wá lóun fẹ́ wá yọjú sí mi lórí ẹ̀ ọwọ́ awá síbàdàn wíwá tí ó wà síbàdàn ó mú ẹnìkan dání tó ń jẹ́ àfà ẹni tó mú dání yìí ó dákun ara rẹ̀ ó pe tàjùdín mọ́ ara rẹ̀ èmi ò rómú kan pé ọmọ ṣẹ́kù ni òun náà ti ga tó wà nídùúró ṣe ọ̀kẹ́ ibi tágbàlagbà bá ó bá ó ti ga tó ó ń sòyìnbó ń sọ lárúbáwá lẹ́nu bẹ́ẹ̀ ló nà ká sí mr bímbọ́lá yìí kan náà mr bímbọ́lá yìí kan náà mo pè wọ́n náà jókòó gẹ́gẹ́ bí witness ó wá introduce mr bímbọ́lá wípé as one he has he, he, he, he was my teacher once upon a time bó ṣe bó ṣe introduce nípa bíbọ́lá nìyẹn nígbà tó rí wọn níjòkó pé he has once he, he was once my teacher ó sáà sòyìn bóun pé he was once my teacher or he has he has been my teacher or whatever he taught me biology mr bíbọ́lá ti jẹ́ nǹkan tó dá sí pé ọlọ́run ọlọ́run rọ̀ wọ́n.

wọn ò ní gbọ́ràn ilá ayẹ̀ṣà àlọ́ ń sì sọ tó mọ pé wọn ò ní gbọ́ràn yẹn fún wa ń sọ ń sọ láìpẹ́ ẹni tí a pè ní sọ́pẹ̀rẹ̀ mọ́ tàgùdín yìí èmi ò mọ̀ pé mo tàgùdín ní ṣé tàgùdín ní èmi ò mà mọ́sọ̀ ó ti ga tó wa lórí ìdúró lọ́wọ́ ni. àwọn nǹkan tí mo ń tọ́ka sínú fàdúrà àmọ́lù yẹn sẹ́mi ò gbà kó pọ́síbù ni ohun tí bàbá rẹ̀ sọ bíi fifteen years ago ibi mo lọ nìyẹn o ohun tí bàbá ẹni yìí sọ bíi fifteen years ago tí mo lọ pàdé wọn níjáde nídìí ara rẹ ní ìsàlẹ̀ ìdí ara rẹ nítòsí bodè tí bàbá rẹ̀ ń sọ pé àwọn nǹkan táwọn ń tọ́ka sí yìí ṣé kò pọ́síbù ni òun náà ni wọ́n fi rí ọmọ yìí tóun náà fi ń sọ ìdókòó láyé kalẹ̀ ń bíbá yìí wípé ṣé àwọn nǹkan yìí ọ̀pọ̀ síbù ni ṣẹ̀ṣẹ̀rí báyìí kí wá ní àmì pété ẹ̀ máfùtẹ̀ bí yéègì ipe wọ́n ń ṣàtúnṣe nígbà tó dá sí pé ń ta agbọ́lẹ́nu bàbá bíi fifteen years náà la gbọ́ lẹ́nu ọmọ ní current year yìí kí ni ìtọ́ka sí pé jamaatu tẹ̀bílíìgì o pé wọ́n gbọ́ràn kí ni ìtọ́ka sí kò sí náà kò sí yìí ṣe wá rí tí tẹ̀bílíìgì ọba gbọ́ràn ìwọ ló gbọ́ràn nù wọn ìwọ torí pé nígbà tí wọ́n bá ti dá ẹgbẹ́ kan lẹ̀ ọ̀rọ̀ ti di onílùú òní tí ó tú àwọn tí wọ́n wà nídìí ìkòkò ọbẹ̀ ní Pakistan wọn ò ní yí padà ìwọ ni kó o lọ mọ̀ wọn ara rẹ pé kò síbì kankan nínú kùránì àbínú àdíìsì tẹ́sìn wa ti jẹ mọ́ Pakistan ìwọ ni kó o mọ̀ wọn ara rẹ pé kò sí ànẹ́bì tọ́lọ́rán sí wa láti Pakistan India ìwọ ni kó lọ mọ̀ wọn ara rẹ wípé alukurani àti suna ànẹ́bì tó ti wà nú àwọn sẹ́ra hadisi òun ni kó ṣiṣẹ́ tọ̀ not fàdọ́ìlì amel fàdọ́ìlì sọ̀dàkọ́t fàdọ́ìlì hajj fàdọ́ìlù darud ìwọ ni kó lọ mọ̀ wọn ara rẹ individually yẹra rẹ wò ó dáwọnú sàárè ni èmi ò pè ọ pé kó o wá dọmọ lẹ́yìn mi ni ò lọmọ lẹ́yìn mi ò níjọ mi ò ibi tí mò ń pè ọ sí ni wípé ṣe ojúlówó súnà ànábì èyí tí òun pe àpèmọ́ra rẹ̀ jẹ́mọ́ tẹ̀blíìgì ò ní gbọ́ràn èmi ń kò sí bíi twenty years ago tí mo ti wà lẹ́nu ọ̀rọ̀ wọn àwọn tó jù mí lọ wọ́n ń kó ti thirty years forty years fifty years sixty years ṣé ò yẹ kí jẹ̀mọ́ ò ti gbọ́ràn tó bá jẹ́ pé jẹ̀mọ́ ti máa gbà tó ṣe ni ṣé ò yẹ kí wọ́n ti gbọ́ràn wọn ò lè gbọ́ràn wọn ò lè gbọ́ràn. ewu kó táwọn àfá àti sọ̀ nípa tìjàníyà kí wọ́n tó bírù mi tẹ́mi náà tó tún wá ń dájú kí tó wá mọ̀ pé ìsìnà ni kí tó túnmọ̀ ìsákìyèsí àwọn ògbóǹtarìgì nínú ǹjẹ́ wọ́n wọn ò lè gbọ́ràn wọn ò lè gbọ́ràn torí ni ọbẹ̀ ọmọ tí ti kọ̀dìríyà tí jìṣíyà bí tí màtùrùdíyà bí onípè ní tẹ̀bùlígí àwọn tó ní kòkó ọbẹ̀ wọn ò ní tí ó fọ́ wọn ò ní tí ó fọ́ sẹ́ni tó ti mọye tó ń mọ́ rí lásìkò ìsímà fífi ọwọ́ tà ní ń tà ní bí oúnjẹ ló ń tà ní bí sákàndá ló ń tà ní bí kẹsùn bá ní ń tà ní tó ti mọye tó mọ́rí ní ṣímà ẹni tó ti mọye tó mọ́rí lọ́jọ́ mọ́ríkàsì ni ó lọ òun ò ṣe tẹ̀bìlì ìgbìmọ̀ tí ò ní àfẹ́tẹ̀ ẹkọ́nọ́mì rẹ̀ those are the areas táwọn kan ń kọ̀ǹsídà tí wọn ò fi fẹ́ fòyún tẹ̀bìlìgì tẹ̀bìlìgì has become a market tẹ̀bìlìgì it has become a market.

ìmú díẹ̀ wà ní ìsìn á tẹ̀wájú nínú next episode inshaAllah A á tẹ̀wájú nínú next episode. nínú ìwé fàdọ́ìlì àmọ́lì lábẹ́ àkọlé ìfarabalẹ̀ àti ìfọkànsìn ìtàn àwọn ẹni ire case study ìfarabalẹ̀ àti ìfọkànsìn ìtàn àwọn ẹni rẹ case study page eighty six ìwọ tó o bá ní fàdọ́ìlẹ̀ àmọ́lì tí ṣe tajudeen túmọ̀ sí èdè yorùbá lọ́gbẹ́ bọ́ta o sì lè trace ẹ̀ nínú ti gẹ̀ẹ́sì náà o gẹ̀ẹ́sì náà wọ́n tún sí yorùbá o o lè trace ẹ̀ o ẹgbọ́n tí wọ́n mú wá ń bẹ̀ a gbọ́ nípa àbú átábì súlámí

tí ó wà fún ìrun kíkí àkọlé tiẹ̀ nìyẹn o àwọn èrè ń jẹ tí ó wà fún ìrun kíkí. page eighty five fàdọ́ìlù àlìàmẹ́ẹ̀lì fàdọ́ìlù àlìàmẹ́ẹ̀lì fẹ́ẹ́ ti sí ẹ̀yin tẹ̀blígì gbẹ́kẹ̀ sí o. item number four agbọ́ nípa Sa'id ibùnú alimusayab rahmatulahi alayhi pé fún àádọ́ta ọdún fifty years níbi àádọ́ta ọdún fifty years ó fi àlùwàlá tí ó fi kí ìrun ìṣáì kí ìrun àṣùbà ó fi àlùwàlá tí ó fi kí ìrun ìṣáì kí ìrun àṣùbà sheikh tajudeen fifteen years ago wọn lọ pọ síbù ọmọ wọn lọ́dún yìí wọn náà sọ pé pọ́síbù àtàwọn tẹ̀bílíìgì yòókù wọn lọ pọ́síbù àlùwàlà fún fifty years fifty years nǹkan méjìlá àmọ́ yiri wò sọ pọ́síbù àbí ọ̀pọ̀síbù ó wá pọ́síbù kò pọ́síbù ṣé súnà ni àbí súnà kọ̀ àmọ́ fìtì ọ̀rọ̀ mi yìí abẹ́ sọ pọ́síbù àbí ọ̀pọ̀síbù ẹni ṣé súnà ni àbí bídíà ọ̀nà méjì táwọn gbà treatment nìyẹn treatment yẹn mi ò ní mú wá lónìí mo kàn fẹ́ sáré mú díẹ̀ wá nínú tí sheikh tajudeen hadahullah ila sunna as-sahiha wa abna'ahu wa baqiya a'da jama'ati tabligh kọ́lọ̀ ń bá ní tọ́ gbogbo yín sọ́nà. a gbọ́ nípa sàyíǹdì ibùnú alimusayab rahmatulá pé fún àádọ́ta ọdún fifty years ó fi àlùwàlà tó fi ṣáì irun ṣáì lálẹ́ ó fi kírun àsùnbá so ìyẹn sùn fún àádọ́ta ọdún kò sùn fún àádọ́ta ọdún kò yàgbẹ́ kò súnmọ́ ìyàwó rẹ̀ fún fifty years ó wá fi àlùwàlá ìsáì ó fi kásùn bá ẹ̀yìn èèyàn is it possible and is it sunnah ọ̀rọ̀ mi tó rẹ̀ wọ́n sọ nípa àbú mùtámà wípé òun náà ṣe eléyìí fún ogójì ọdún ẹ̀túgbọ́ ẹnìkan ṣe tiẹ̀ fún àádọ́ta ọdún ẹnìkan tún ṣe tiẹ̀ fún ogójì ọdún forty years Is it possible? Is it sunnah? Imam Ghazali Rahmatullah Alayhi ní Abu Abu Tọ́líbì Mọ̀kí sọ nípa ẹ̀jẹ̀lẹ́gbẹ̀ àwọn tábì ìwú náà olùtẹ̀lé àwọn sọ̀hábà bí ogójì tí wọ́n máa ń ṣe irúfẹ́ ìṣesí yìí kan náà ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ṣe bẹ́ẹ̀ fún ogójì ọdún léraléra so jẹ̀mọ́ àlùwalẹ̀ ẹyọ kan fún ìṣáì àti ṣubú yìí tí ò ní sùn lóru tí ò ní tàn tí ò ní ṣègbọ̀nsẹ̀ tí ò ní súnmọ́ ìyàwó rẹ̀ is it possible is it sunna okay item number six a gbọ́ nípa báákí ibùnú mukhallad rahmatullah alayhi wípé lóró òru ó máa ń parí odidi àlùkùránì lórí ìrun rákà mẹ́tàlá àti wítìrì is it possible is it sunna n táwọn àbẹ̀rẹ̀ lọ́wọ́ wọn nìyẹn o so possible ṣe sunna ni mi ò ní sì tú o káka ju béèrè síta wọn á fẹ́ kẹ́yìn tẹ̀bílì kẹ́tú bọ́ta kẹ́tú yáyá bọ́ta kẹ́ máa fún mi létí ó possible ọ̀tọ̀ sunna kò possible ọ̀tọ̀ sunna ní ojú ewé eighty six lábẹ́ lábẹ́ ìfarabalẹ̀ àti ìfọkànsìn case ìtàn àwọn item number nine a gbọ́ abu atabi sulami rahmatulah alayhi wípé ó máa ń gbààwẹ̀ lọ́sàn-án ó sì máa ń sunkún lóru fún ogójì ọdún gbáko ó máa ń gbààwẹ̀ lọ́sàn-án ní gbogbo ọ̀sán ó sì máa ń sunkún lóru ní gbogbo òru yóò máa sunkún ọ̀sán yóò fi gbààwẹ̀ òru yóò fi sunkún ó ṣe bẹ́ẹ̀ fún forty years so possible so tọ̀súnà. item number ten <clears throat> Item number ten. Inshallah, tí jókòó ẹ̀ bá ti dé wákàtí méjì, passport, asọ̀rọ̀. A gbọ́ nípa ẹni ire kan tí ó jẹ́ àrọmọdọ́mọ ànábì sallallahu alaihi wasallam wípé ó fi àlùwàlá kan náà ó fi kí ìrun ọjọ́ méjìlá léraléra àlùwàlá ẹyọ kan ó sì fi kí ìrun ọjọ́ méjìlá léraléra ẹ̀yìn rẹ̀ kò kan ibùsùn fún ọdún mẹ́ẹ̀ẹ́dógún ọ̀nà rú ni ó máa ń fi ebi panú láì jẹun fún ọ̀pọ̀lọpọ̀ ọdún fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ léraléra is it possible is it sunna nítòsí rèé o ó fi àlùwàlá kan àlùwàlá kan náà ó fi kí ìrun fún ọjọ́ méjìlá ọjọ́ méjìlá <laughs> ọjọ́ méjìlá léraléra ẹ̀yìn rẹ̀ kò ibùsùn fún ọdún mẹ́ẹ̀ẹ́dógún ó máa ń fi ebi panú láì jẹun fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ léraléra is it possible is it ok wo alikẹ́límà àtọ́jíbà Alikalima àtọ̀yìbà ó ní ó ń ròyìn àwọn onísúfí ó ń ròyìn àwọn onísúfí ó wá sọ pé ó wà nínú ìwé jámíù usul wípé ó ṣe pàtàkì láti máa pe gbólóhùn Allah Allah Allah Allah Allah Allah Allah Allah báyẹn ó kéré jù ìgbà ẹgbẹ̀rún márùn-ún five thousand ní ojoojúmọ́ láì sí ìdíwọ́ fún un tí ò ní já kí tẹ̀rí káwọn súfì ní tẹ̀blík gbé wá kò ní kí àwọn alùsùnà ó ní kí àwọn súfì kẹ́mọ̀ pé láìláì làláwò ó kéré jù ìgbà ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n twenty five thousand times lójúmọ́ ìyàtọ̀ wà fún òǹkà yìí gẹ́gẹ́ bí ìmọ̀ràn àwọn mọ̀ṣááyì ìyẹn ni pé ọwọ́ tí mùsùlùmí bá gbà lọ́wọ́ ṣéwù oní òsọ iye òǹkà tí yóò máa ṣe ok is, is this sunnah or tabligh dawa. mo sọ eléyìí láti jẹ́rìí ohun tí ànábì Ìsá Jésù aleyhisalaam sọ lókè ṣá wàlíùlá ìràmọ́túlá aleyhi sọ nínú ìwé rẹ̀ káwùlù jẹ̀mílì wípé bàbá òun tí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìgbésí ayé súfí máa ń pe láìlá ìlàlọ́wù ní ìgbà ìgbà 200 nínú mímí ẹ̀ẹ̀kan káì láìlá ìlàlọ́wù nínú èémí kan ó ní bàbá àwọn tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ súfí yóò fi èémí kan pé láìlá ìlàlọ́wù yóò pè níta 200 ṣéèkù tàgùdíìnì ẹ pé kí ní ìfúnmi tí màá rí o àtẹ̀yìn tí ẹ jẹ́ àgbààgbà ọlọ́run lọ́gbọ́n ní tẹ́ ẹ pèsè sí yìí ẹ practice ẹ̀ fún mi o ẹ practice ẹ̀ fún mi o bí èsè lè fi èémí kan èémí nínú èémí ẹyọ kan <laughs> èèyàn fi pé la ilaha illallah la ilaha illallah bóò ni ó ti pè náà kò yé mi ẹ ló pọ́síbù ṣe pàdé ẹ ló pọ́síbù ọmọ yín náà wá síbi ló pọ́síbù ẹ dákun i need yín we need your attention àti ẹnikẹ́ni nínú jamaat tabligi kó wá fi èémí ẹ̀ẹ̀kan péré kó wá fi pé la ilaha illallah ní ìgbà ní ìgbà ìgbà ní ìgbà ìgbà ní two hundred times. ẹ jẹ́ kí n dúró ń bẹ̀ yẹn ẹ jẹ́ kí n dúró ń bẹ̀ yẹn mi ò fẹ́ dá wa lágara ní next episode níbi tí mo bá dé yẹn ibẹ̀ náà láti gbé bóyá ní ìrọ̀lẹ́ ọ̀la ọ̀la ní friday bóyá ní ìrọ̀lẹ́ ọ̀la inshàlá tí bóyá ní ìrọ̀lẹ́ ọ̀la àwọn nǹkan tí mo ti jù ta yìí ẹ báwo ló ṣe pọ́síbù bákan náà ṣé súnà ni ṣé ń tá nàbì ní ká ṣe nìyẹn ṣé bá nàbì ṣe ní ká ṣe nìyẹn ẹ dákun ẹ̀yin tẹ bá fẹ́ pè mí jàmọ́tò tẹ̀blígì ntí kẹ́ ẹ máa pè mí lé lórí nìyẹn ẹni tó bá ṣàlàyé tó nítumọ̀ màá rìkọ́ọ̀dù ẹ̀ màá pílẹ̀ fàyè ok màá rìkọ́ọ̀dù ẹ̀ màá pílẹ̀ fàyè ọwọ́ tá a ti kà bọ́ọ̀tà yìí mò ń retí ẹni tí yóò demonstrate possibility rẹ̀ tí ó sì mú ẹ̀rí wá pé ká ṣe bẹ́ẹ̀ ló túmọ̀ sí pé à ń ṣe súnà nàbí aláwọ̀fúnwa ti kò gẹ̀ dáadáa subhanaka allahumma wa bihamdik ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa àtúbù ìlẹ́yìká wa àtúbù ìlẹ́yìká wa àtúbù ìlẹ́yìká. àwọn ìjọ ahmadiyya àwọn tó ní kọdíyà níyà àwọn tó ní làhọríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o Ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. Mirza Ghulam Ahmadu lànàbí àwọn Ahmadiyya lòjíṣẹ́ àwọn Ahmadiyya mórítàdọ̀ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o. Ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe màsíwù tààrùn rẹ́sí. ìsọ ọmọ màríyàmà kì í ṣe gúlámù ahamadu torí aláwo kò níṣẹ́ bí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ di ìyá níyà kí gbogbo wa lọ mọ̀ dájú ó wúrọ̀ nílé ìgbà nílé ìgbà pẹ̀lú náà ṣì o. aláwo fi ṣọ wa ká má di pèsè rí o ní ìjọ àwọn amadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú àjọ àwọn ṣíyà ká láwo làwa níbẹ̀. sẹ́gúdàmù ahamadu àti ṣéwù ahamada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ìgbọ́ ìmùnìyà. ó kúrọ ní gbogbo wọn o ẹ jẹ́ ká padà sínú súnà súnà nábì Muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé ó sì jẹ́sẹ̀ dé òpin káláwù <clears throat> wọ́n fi súnà rẹ̀ bọ orí o. àwọn ìjọ àmàlíyà. àwọn tó ní kọ̀díyà níyà àwọn tó ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o. amadiya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànàbí àwọn ahmadiya lòjíṣẹ́ àwọn ahmadiya múritádọ́ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o amadiya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masiu tá retí Ìsá ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ di ìyá níyà kí gbogbo wa lọ mọ̀ dájú ó kúrọ ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ òpùrọ̀ ní gbogbo wọn o. kàláwù ìṣọ́ ṣọ́wa ahmadi kẹfẹ́ ríru bí ìjọ àwọn ahmadiyya pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíya kàláwù làwa níbẹ̀. mírízà gulam ahmadu. àti ṣéhù ahmeda tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim nìyà kó kúrọ ní gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin ká láwùrán wá ṣe kó fi súnà rẹ̀ lé o. tọ́ súfì kì í bímọ re àní súfì kì í bímọ re bí òbí kúfúrù àbí ṣíríkù bídíà kì í bímọ re súfì kì í re súfì kì í re bí òbí kúfúrù àbí ṣíríkù bídíà kì í bímọ re wasalaamu wa rahmatulahi wa barakatuhu.